orúkọ tèmi ni adémilọ́lá làwà lórí ń tẹ́ èmi lọ́mọ àkẹsàn baálẹ̀ ọjà ọmọ amóròrò bí ìlẹ̀kẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò gbẹdẹmukẹ lórí ètò yìí náà láti máa ń ṣe àwọn àfihàn ayẹyẹ lóríṣiríṣi eléyìí tí ìyá gbẹdẹmukẹ ti bá àwọn èèyàn ṣe káàkiri irúfẹ́ ayẹyẹ yòówù tẹ́yìn náà bá fẹ́ ṣe yálà ìkómọ ni ìgbéyàwó ìṣílé ìsìnkú àgbà oyè jíjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí wa ní iléeṣẹ́ wa NTA twelve àwa ni alára àgbà yìí dá ẹ jẹ́ ká fi tiwa ká fi gbé àwọn ayẹyẹ tìyín lárugẹ gbẹdẹmukẹ lètò ètò ní gbẹdẹmukẹ ẹ wá nǹkan fìdílé ètò yìí ń tẹ̀síwájú ẹ jẹ́ a lọ sílé agbára fún ìpolówó ọjà. gbẹdẹmukẹ lètò ètò ní gbẹdẹmukẹ ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa gbẹdẹmukẹ èmi ọmọ yín náà ni àjẹmílọ́lá làwà lórèǹté ẹ kàn sí wa fún irúfẹ́ ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe ní iléeṣẹ́ wa NTA twelve Abẹ́òkúta lọ́gbẹ̀ ní owó tí ò ga rárá. ṣé o fẹ́ kí ayé mọ̀ nípa ayẹyẹ rẹ tàbí ò ń fẹ́ ìgbélárugẹ ayẹyẹ rẹ gbẹdẹmukẹ ni ètò ní gbẹdẹmukẹ gbẹdẹmukẹ lètò tí yóò máa wá sí ojú ìwòran yín ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ní dédé aago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ lórí NTA Abẹ́òkúta Star Times Channel one oh three gbẹdẹmukẹ ní ètò tó ń mú ayẹyẹ ìgbéyàwó òkú àgbà ìṣílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wá sí ojú ìwòran yín ẹ darapọ̀ mọ́ wa lórí ètò fún ìgbádùn tí kò lẹ́lẹ́gbẹ́ gbẹdẹmukẹ fún ayẹyẹ tí ó lárinrin. ẹ káàbọ̀ padà gbẹdẹmukẹ lẹ́tọ̀ ètò ní gbẹdẹmukẹ lọ́sẹ̀ ìyá máa bẹ̀rẹ̀ ètò gbẹdẹmukẹ pẹ̀lú ayẹyẹ ìgbéyàwó eléyìí tó wáyé láàrin Damilọ́lá Yusuf àti Matthew Kẹ́hìndé níbi tí wọ́n ti so àwọn méjèèjì pọ̀ gẹ́gẹ́ bí tọkọtaya ayẹyẹ ìgbéyàwó yìí wáyé ní ìpínlẹ̀ Èkó ẹ jẹ́ ká wo bó ṣe lọ sí àwọn ẹbí ọ̀rẹ́ ojúlùmọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ NTA Abẹ́òkúta ni wọ́n darapọ̀ mọ́ ọ̀kan lára wọn ọ̀gbẹ́ni kẹ́hìndé ìjáọlá bí ó ti ń ṣe ìgbéyàwó fún ọmọ rẹ̀ matthew kẹ́hìndé tó ń ṣe ìgbéyàwó pẹ̀lú damilọla láti ìdílé yusuf ní ìgbòkùn ní ìpínlẹ̀ ọ̀sùn àṣà ìṣe àti àfihàn ilẹ̀ yorùbá ni ó farahàn bí ìdílé ìjáọlá ní ìlú abẹ́òkúta ti lọ sí ìdílé yusuf láti lọ tọrọ ọwọ́ ọmọ wọn nínú ìdè ìgbéyàwó lẹ́yìn sísan owó orí àti gbígbà láti ọwọ́ àwọn ìdílé ọ̀hún àwọn olólùfẹ́ méjèèjì ṣe pàṣípààrọ̀ òrùka àti gígé àkàrà òyìnbó tí wọ́n sì jẹ́wọ́ ìfẹ́ fún ara wọn lẹ́nìkíní kejì. ìwà ẹ̀dá pẹ̀lú mi ọmọ gidi ni. oníwà tútù. àwọn òbí tọkọ-tìyàwó ọ̀ṣìgẹ́ ọ̀hún ló kún fún ayọ̀ àti ìdúpẹ́ fún ọlọ́run àti àwọn àlejò tí wọ́n ti ń kí tọkọ-tìyàwó náà kú ìgbéyàwó aláṣeyọrí. pé mo kọ́kọ́ ṣe ìgbéyàwó fún ọmọ mi ọkùnrin àkọ́bí mi ọkùnrin inú mi dùn gidi. kó tún sojú ẹ̀mí mi kó tún sojú ẹ̀mí ọkọ mi mo yan Ọlọ́run alààyè lógo inú mi dùn ayọ̀ mi kún. àdúrà wa ni pé ìgbéyàwó náà lórúkọ Jésù èrè á pọ̀ ńbẹ̀ wọ́n á sì gbé ní ìgbé ìrọ̀rùn lórúkọ Ọlọ́run. àwọn kan tún ní lọ́kàn láti ṣe tí kò ságbára ní ìdí kan àbí kejì ṣùgbọ́n fún oore tọ́lọ́ ṣe lé ní inú mi dùn gan. kan lọ́wọ́ Ọlọ́run fún oore tọ́lọ́ ṣe fún mi lórí Dámilọ́lá tó dẹ̀ tún máa ṣe fún lórí àwọn àbúrò ẹ̀ náà tó tún wà lẹ́yìn ẹ̀. lẹ́yìn náà ni wọ́n ṣe ìgbàlejò fún àwọn àlejò pẹ̀lú orin aládùn. ṣáájú ni àdúrà mùsùlùmí kíka kùránì ọ̀rọ̀ àmọ̀ràn ìgbéyàwó fún àwọn tọkọtaya tuntun ọ̀hún. gbẹdẹmukẹ lẹtọ ètò ní gbẹdẹmukẹ a kí tọkọtaya Dámilọ́lá àti matthew kẹ́hìndé wípé wọn kú oríire ọlọ́run á ṣe ẹ̀yin méjèèjì ní ọ̀rẹ́ ara yín kalẹ̀ ilé yín aláyọ̀ aládùn láṣẹ èdùmarè bákan náà a máa lọ síbi yíyan ààrẹ tuntun fún ẹgbẹ́ aláfẹ́ abẹ́òkúta club níbi tí wọ́n ti yan dókítà adéwálé adéọlá gẹ́gẹ́ bí ààrẹ kẹtàlá nínú ẹgbẹ́ náà pẹ̀lú àwọn tí wọ́n jọ máa tukọ̀ ẹgbẹ́ náà fún ìlọsíwájú ẹgbẹ́ náà báyìí ni ètò náà ṣe lọ sí ní ìlú Abẹ́òkúta ẹ máa bá mi kálọ president of Abeokuta club. bí wọ́n ti gbé dókítà adéwálé adéọlá dìde gẹ́gẹ́ bí ààrẹ kẹtàlá fún ẹgbẹ́ aláfẹ́ ti Abeokuta club ni ó wáyé lẹ́yìn tí ọdún mẹ́rin tí onímọ̀ ẹ̀rọ tòkunbọ̀ ọ̀dẹ́bùnmi fi darí ẹgbẹ́ náà ti wá sópin eléyìí tí wọ́n ní ó mú ìwàsókè wàá bá ẹgbẹ́ náà nígbà tí wọ́n ń ṣe ààrẹ tuntun náà lọ́ṣọ̀ọ́ ààrẹ ẹgbẹ́ tó ń lọ tòkunbọ̀ ọ̀dẹ́bùnmi kan sára sí akitiyan ààrẹ tó ń wọlé bọ̀ yìí sí ẹgbẹ́ Abẹ́òkúta club nígbà tí ó wà ní ipò igbákejì ààrẹ àkọ́kọ́ fún ti ẹgbẹ́ náà tó sì ní kò sí àní-àní dókítà adéọlá yóò gbé ẹgbẹ́ aláfẹ́ abẹ́òkúta club lọ sí ìpele tí ó ga nígbà tí ó ń ka ọ̀rọ̀ àpilẹ̀kọ níbẹ̀ ààrẹ kẹtàlá ti ẹgbẹ́ abẹ́òkúta club jẹ́jẹ́ láti gùnlé àwọn iṣẹ́ ribiribi tí yóò mú àǹfààní wá fún ọmọ ẹgbẹ́ àti pàápàá fún ìlú abẹ́òkúta ààrẹ tuntun yìí ni ó wá ń ṣe iṣẹ́ rẹ̀ àkọ́kọ́ ìyẹn nípa bí ó ṣe gbé ìgbìmọ̀ olùṣàkóso pẹ̀lú rẹ̀ dìde àwọn tí wọn yóò jọ ṣiṣẹ́ pọ̀ fún ọdún mẹ́rin gbáko àwọn bàbá àṣàlẹ̀ ẹgbẹ́ Abẹ́òkúta club tí wọ́n jẹ́ àwọn ọba láyé lórúkọ lórúkọ nílẹ̀ Ẹ̀gbá eléyìí tí Aláké fúnra rẹ̀ ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ darí wọn gbóṣùbà kẹ̀ǹkẹ̀ fún akitiyan àti ìlọ́wọ́sí ẹgbẹ́ Abẹ́òkúta club sí ìdàgbàsókè ìlú Ẹ̀gbá. lọ́tẹ̀ Dr. Adéwálé Adéọlá kó tó dáa ju eléyìí lọ ó sì máa wọnú kílọ̀bù ìlágbára ọlọ́run. gómìnà ìpínlẹ̀ Ògùn ẹni tí igbákejì rẹ̀ Noemot Salako Oyèdélé ṣojú fún ṣàlàyé pé àtúnkọ́ ọ̀nà tó lọ láti Ṣàgámù interchange tó lọ sí Pópó Aláǹtó ni wọn yóò bẹ̀rẹ̀ àtúnkọ́ náà láìpẹ́ tó sì rọ ìpéjọpọ̀ yìí láti máa kópa tí kò kéré sígbàsókè ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ kẹtàlá fún ẹgbẹ́ Abẹ́òkúta club dókítà adéwálé adéọlá ni yóò darí ẹgbẹ́ aláfẹ́ yìí fún ọdún mẹ́rin gbáko. gbẹdẹmukẹ lẹtọ ètò ní gbẹdẹmukẹ a kí ààrẹ tuntun dókítà adéwálé adéọlá wípé wọn kú oríire ìgbà tí a sàn gbogbo ọmọ ẹgbẹ́ abẹ́òkúta club a ṣògo á sàn wọ́n sí àìkú baálé ọ̀rọ̀ láṣẹ Èdùmàrè gbẹdẹmukẹ lẹ́tọ̀ ètò ní gbẹdẹmukẹ ẹ jẹ́ ká lọ sí ilé agbára fún ìpolówó ọjà. gbẹdẹmukẹ lẹ́tọ̀ ètò ní gbẹdẹmukẹ ẹ sórí ètò yín ètò wa gbẹdẹmukẹ èmi ọmọ yín náà ni Adémilọ́lá Lawal Lórèǹté ẹ kàn sí wa fún irúfẹ́ ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe ní iléeṣẹ́ wa NTA twelve Abẹ́òkúta lọ́gbẹ̀ ní owó tí ò ga rárá. ṣé o fẹ́ kí ayé mọ̀ nípa ayẹyẹ rẹ tàbí ò ń fẹ́ ìgbélárugẹ ayẹyẹ rẹ gbẹdẹmukẹ́ ni ètò ní gbẹdẹmukẹ́ gbẹdẹmukẹ́ lètò tí yóò máa wá sí ojú ìwòran yín ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ní dédé aago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ lórí NTA Abẹ́òkúta Star Times Channel one oh three gbẹdẹmukẹ ni ètò tó ń mú ayẹyẹ ìgbéyàwó òkú àgbà ìṣílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wá sí ojú ìwòran yín ẹ darapọ̀ mọ́ wa lórí ètò fún ìgbádùn tí kò lẹ́lẹ́gbẹ́ gbẹdẹmukẹ fún ayẹyẹ tí ó lárinrin. ẹ káàbọ̀ padà bákan náà a mọ̀ lọ síbi ayẹyẹ ìgbéyàwó eléyìí tó wáyé láàrin nohimot adéọlá adépọ̀wálé àti kazeem ọláìtàn ṣòrétírẹ̀ níbi tí wọ́n ti so àwọn méjèèjì papọ̀ gẹ́gẹ́ bí tọkọtaya tuntun báyìí ni ètò ìgbéyàwó yìí ṣe lọ sí ní ìlú Abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. ayọ̀ omidan noimot adéọlá adébọ̀wálé àti ọkọ rẹ̀ kazeem ọláìtàn ṣòre tirẹ̀ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ bí àwọn méjèèjì ṣe dúpẹ́ tí wọ́n ṣe ìmoore àwọn mọ̀lẹ́bí àti ọ̀rẹ́ tí wọ́n péjọ síbi ètò ìgbéyàwó láàrin àwọn méjèèjì nínú ìdániníyànjú kékeré ń bẹ mufti àwọn mùsùlùmí ní ìlú òwò abẹ́òkúta imam idris akeem sọ fún àwọn lọ́kọláya tuntun ọ̀hún wípé kí wọ́n gbé ìgbẹ́kẹ̀lé wọn àti ìfẹ́ wọn lé ọlọ́run ẹni tí kì í ṣàkí. gbogbo ìyàwó tọ́lọ́run bá kọ́ ọmọ yín pé ẹ fẹ́ lára yín lọ́lọ́run ti dá o. àwọn lọ́kọláya tuntun ọ̀hún wá sọ̀rọ̀ lórí ohun tí àwọn fẹ́ràn nínú ìgbésí ayé àwọn méjèèjì ó jẹ́ nìkan tó yẹ pé like backbone mi ni so mo rí love ẹ̀ gan. anything téèyàn bá fẹ́ ṣe ilé ayé kéèyàn máa fi ọlọ́run síwájú àwọn òbí wọn pàápàá bá wọn yọ̀ wọ́n sì dúpẹ́ wọ́n wá gbà wọ́n níyànjú wípé kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn kí wọ́n sì fi ìfẹ́ gbé lọ́kọláya kí àṣeyọrí ba lè bá ìgbéyàwó wọn. dídùnnú mi ni pé mo wà láyé àyá èní yìí ńṣe ló yẹ kán náà pé wọ́n máa fi kùrìsì ránṣẹ́ sí ọ̀tá mi. wọ́n máa fìfẹ́ bára wọn lò. kó ní faradà kó dẹ̀ gbọ́ àgbọ́yé. kó bára wọn kalẹ̀ kíkú má yà wọ́n kárùn má yà wọ́n. kí wọ́n ṣe jẹ́jẹ́. àwọn lọ́kọláya tuntun ọ̀hún ṣe gígé àkàrà òyìnbó wọ́n sì fi oúnjẹ sí ara wọn lẹ́nu gẹ́gẹ́ bí ìfẹ́. gbẹdẹmukẹ lẹtọ ètò ní gbẹdẹmukẹ akítọkọtaya nahimat adeola àti abdulkazeem sọ̀rọ̀ etí rẹ̀ wípé wọ́n kú oríire Ọlọ́run á ṣe ẹ̀yin méjèèjì lọ́rẹ̀ẹ́ ara yín àárín yóò ní dàrú Ọlọ́run á fún yín lóbìnrin àbíró ọkùnrin àbíyè láṣẹ Èdùmàrè Gbẹdẹmukẹ lètò ètò ní Gbẹdẹmukẹ níbí ni àwọn máa ti dánu dúró lórí ètò Gbẹdẹmukẹ ọ̀sẹ̀ yìí ẹ pàdé wa ní ọjọ́ mẹ́jọ fún àkọ́tún ètò yín ètò wa Gbẹdẹmukẹ a fi àkókò yìí rọ gbogbo ẹ̀yin ìyálẹ́jẹ́ àti bàbálọ́jà pàápàá jùlọ ẹ̀yin aláfẹ́fẹ́ yẹyẹ wípé kí ẹ wá polówó ohun tí ẹ fẹ́ ṣe àbí ohun tí ẹ ń tà ní iléeṣẹ́ wa NTA twelve Abẹ́òkúta ẹ jẹ́ ká fi tiwa ká fi gbé àwọn ètò tiyín lárugẹ gbẹdẹmukẹ lẹtọ ètò ní gbẹdẹmukẹ orúkọ tèmi ò tí ì yí padà Adémilọ́lá làwọn àlòrán tẹ ló ń dágbére fún yín wípé aburú kankan ò ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ ẹnì kankan wa láṣẹ Èdùmàrè ó dìgbà.